adúpẹ́ fún ọlọ́run ọba wa ìfẹ́ ọlọ́run àti ọlọ́run kó bá ànábì wa muhammad sallallahu alaihi wasallam asọ́lá àti aṣe ọlọ́mọsá ìgbà ní ẹsẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa afáwa sheikh muhammad bin abdul wahab rahimahullahu ta'ala rahmatan wasa'a ina àwọn alfa sunna ti ọlọ́run ọba tí wọ́n fi yẹ ẹ̀sìn islam wọ́n bá wá sọ̀rọ̀ nínú tírà wọn al-usulu thalatha wọ́n ní ilam rahimakallah lọ́lẹ̀ mà ìwọ̀tọ̀ jẹ́ ẹrù ọlọ́n tó bá ma tẹ́lẹ̀ lọ́lẹ̀ mà annahu yajibu alayna ta'allumu arba'i masaila ó di dandan lérí wa kálọ̀lẹ̀ àwọn ìpìlẹ̀ mẹ́rin àwọn ọ̀rọ̀ pàtàkì mẹ́rin léyìí tí ọlọ́run bá ṣe ní dandan fún wa tá a gbọ́dọ̀ mọ̀ tàbá ti wálé ayé bí bá ti jí láàárọ̀ èèyàn máa ronú lérí ẹ̀ èèyàn máa tọ́ àwọn ọmọ lérí ẹ̀ alákọ̀ọ́kọ́ al-ilmu wa huwa ma'rifatullah ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni kálọ̀ máa wa mímọ̀ ìmọ̀ kámọ̀lọ́lẹ̀ wá mímọ̀ ìmọ̀ yìí náà ní ìmọ̀lẹ̀ tí ó máa ń darí ọkàn tí sì máa ń darí ọpọlọ tẹ́yìn bá ti mọ̀ èyàn máa yàtọ̀ láàrin ojú ọ̀nà àti inúgbó èyàn máa yàtọ̀ láàrin orí ibú àtorí ire èyàn máa yàtọ̀ láàrin bídíà àti súnà èyàn máa yàtọ̀ láàrin ìtọ́dá àti tí èyí tó wá pàtàkì nínú ìmà òun náà ni Allah kíyàn lè ń wá bí ó sì máa ọlọ nítorí gbogbo àndàgbà pé ilé ayé wà yìí kìí pé wa bẹ ẹnìkan òun ló dá wa nígbà tó sì dá wa ìdínà òun náà ni ìbádà ìbádàtullahi wahda ìmọ̀sìn ọlọ́run tí wọ́n ti jí sílé ayé àkọ́kọ́ tọ́kọ́ kàn òun ni kẹ́yìn lọlẹ̀ kírun òun náà làwá kí àdẹ́wò tí ó bá wa tí yóò fi jí tí yóò fi nímọ̀ pẹ̀yẹ kí wọ́n kírun ọlọ́mọdé ní kọ̀kan wọ́n mọ̀ ọlọ́mọba ó ní huwa alladhi khalaqa lakum ma fil bàdà àwùjọ bíi láàmù ṣètò ọ̀rọ̀ jù ní gbogbo tí ẹ̀rí nílé ayé yẹn torí ẹ̀yin ọmọ èèyàn ni mo ṣe dá gbogbo tó wà lé ayé ọlọ́run dá torí àwa ó ti pèpè ayé kalẹ̀ ó sì wá dá àwa síbẹ̀ ọlọ́run wá ní tí ẹ wà lérí ilẹ̀ mo wá dẹ́yìn náà fún kankan lónìí máa illa liya'budun ọmọ èèyàn àtàlìjànú yìí dáyé fún kankan tí ìbá torí ẹ̀sìn illa liya'budun illa liya'budun illa liya'budun àwọn afáàmọ́ underline aya yìí pé ọlọ́run ní illa liya'budun torí ẹ̀sìn nìkan níbo torí ẹ̀dá bẹ́ẹ̀ sì bára ilé ayé yẹn ẹ̀sìn ni mo ní kẹwàá sí ó sì jẹ́ pé gbogbo ní tí ọba dí ẹ̀sìn lọ́wọ́ fẹ́ni tó bá máa títí ṣe ní ayé nǹkan yẹn yọ́ yà gbélẹ̀ gbogbo ohun téèyàn bá ń ṣe ní ayé tí bá dí ẹ̀sìn lọ́wọ́ èèyàn máa ń téèyàn wá ṣe láyé èèyàn sì máa pọ́pọ́sì tọ́lọ̀ nítorí ẹ̀dá ẹ̀sìn ló gbèrú báyìí ó fa ayé lọ́wọ́ ẹ̀sìn lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wa àtọ́mẹ́kẹ́ àtàgbà àtọkùnrin àtọbìnrin ilé ayé ìlàgbérù afẹ̀sìnlọ́wọ́ kọ́dà tí ayé bá fẹ́ bọ́ ẹlòmíì sì ju ẹ̀sìn ilẹ̀ yóò wá fọwọ́ yẹn yóò wá fi wá ayé mọ́rí yóò padà wá jáde ilé ayé hàn ìtọ́wá kójọ wà nílò lò ọlọ́mọsẹ̀ sọ níbi al gafla òun ni kéèyàn ọmọ mọ̀ tí ń ṣe ọjọ́ fi wá lọ mọ́yàn lọ ẹ̀dàkùn torí tọ́ ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá lá ó ti sàlàyé fún wa ó ti sọ ìbéèrè kalẹ̀ ó sì ti fún wa ní ánsà rẹ̀ tó bá ní kí lọ sí ilé ayé ánsà rẹ̀ lọ́n ti fún ọ kọ̀ ní dáko tó wá gbàgbé mọ́ tó bá ti gbàgbé nígbà tó bá ti ní ó ti yá ọkùn ilé ayé ó ti fẹ́lì rẹ̀ ọlọ́mọdé afẹ́lì o ma'rifatullahi ta'ala ìmọ̀ ọlọ́run ọba ni àkọ́kọ́ mọ̀ lẹ́yìn náà wọ́n ma'rifatu nabiyyihi sallallahu alaihi wasallam lẹ́yìn náà èyí tó wà mọ̀ òjísánlá muhammad orí pa níbi ti kọ́kọ́ ṣe kí wọ́n tó ṣe tánàbí ọba ti ṣe mọ́mọ̀ ṣe nítorí pé Rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run sí wa òun náà lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam náà fi ní ọ máa ṣe súnà ọ tààrà bọ̀ súnà súnà kọjá pé ọba wù mí mo lè ṣe súnà gánà ń pè ní Islam al-Qur'an Islam wa súnà iye nisfu thani islam dín ìmọ̀ rẹ̀ ṣe alukur'an ó ní ìdajì islam sunna ní ìdajì yòókù tọ́wọ́ bá ti pa méjìdì papọ̀ ẹ̀sìn rẹ̀ ò lè pé ọlọ́run fi sọ fún wa wípé àti ọlọ́ha ẹ máa tẹ̀lé Allah ẹ máa tẹ̀lé Qur'an wa àti rasula ẹ sì máa tẹ̀lé òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam àwa àtàwọn fámìlì wa àtàwọn ọmọ wa látara bọ súnà a nírí súnà sí ìròrí àwọn ìjọ kan ìpèsè rí súnà yẹn àwọn kan ní àlù súnà ẹni wọ́n ń pè ní muslim òdodo ni wọ́n ń pè ní àlù súnà tẹ́yìn bá ti jẹ́ àlù súnà kò lè jẹ́ muslim kò lè jẹ́ muslim torí pé súnà lèyìn máa ń ṣe tẹ́yìn máa ń di muslim ìjáǹpẹ̀ ní súnà ni pé ìmá ṣe ẹ̀sìn tá ànábì mú wá bó ṣe mú wá ká sì máa ṣe bá ànábì ṣe ṣe kìí ṣe ìlànà kan táwọn kan ń tọ̀ tó bá wò wá lè darapọ̀ mọ́ wọn tó bá sì wò wá a lè má darapọ̀ mọ́ wọn ẹgbẹ́ tó máa sọ pé ah, ṣe bí bẹ́ẹ̀ sì máa ṣe nù mo mọ̀ pé bẹ́ẹ̀ sì máa ṣe nù mo mọ̀ pé ìyàwó títí bẹ́ẹ̀ sì máa ṣe nù ẹ̀rì mo mọ̀ pé bá fẹ́ kó mọ bẹ́yìn sí máa ṣe ni wọn gba àtọkọ bá ti kú àmú mẹ́yìn bẹ́yìn sí máa ṣe ni mùsùlùmí ní sọ̀rọ̀ yóò a ní mo mọ à ìrún títí yín bẹ́ẹ̀ sí máa ń kí ni ẹ kò yẹ pé bí ó ṣe yẹ káṣe kí ni káṣe ṣe ni ní bá ń dàrú ẹ mẹ́jọ dàrú wa ma'rifatu din al-islam bil adilla ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ẹ̀sìn islam wa. a nímọ̀ nípa rẹ̀ pẹ̀lú àwọn evidence ẹ̀rí nínú Quran àbí sunna tí a fi ń ṣe gbogbo ohun táwọn bá ń ṣe nínú Islam kọ́dà bàbá kéw ọ béèrè ìpè ẹ̀dàkùn ìtẹ̀ni se sọ́wọ́nù koran ìtẹ̀ni àṣẹ sọ́wọ́nù sunna anabi ìtẹ̀ wọ́n pè gbé ní mọ́nù kéw tí ọmọ ti ń ṣe ẹlòmí ò sì kéwú nǹkan gbọ́ náà ni ó sì mọ̀ ti ń ṣe gbogbo tó bá ti fi ṣẹ̀sìn evidence ọwà proof ọwà nù Quran àti sunna tí ọba ti wá àwọn ìpè lẹ́sìn whoever tó bá ní kìí yẹ máa ṣe ìbájẹ́ bàbá wa ìbájẹ́ afa wa ìbájẹ́ sheikh ìbájẹ́ afa Cairo ìbájẹ́ afa Maka ìbájẹ́ afa Madina bá a já fa agége bá a já fa èkó àfa àlọrin tó bá ti ní ẹṣẹ́ ọkàn béèrè pé nínú ayàwó lọ́wà nínú àdíṣe olóṣèkìní tó bá ti rí múlẹ̀ wọ́n pè lẹ́sìn òun ṣe tó wú nínú ṣe tó wú tẹ́yìn bá ti gbọ́ yé bẹ́ẹ̀ èyàn ní kò ní sí pé gbogbo ẹsẹ̀ wá ń di pé gbogbo ẹsẹ̀ wá ti wá ti wá pọ̀ àwọn lẹ́yìn ní haramu ni àwọn lẹ́yìn ní halal lẹ́yìn ní ọ̀dà àwọn fáyìn ní ọ̀dà àwọn fáyìn ní lẹ́yìn Eh, alẹ́ṣẹ́ àwọn kan ní bàbá sí òṣèwà alá olóde tí wọ̀ wá mímọ̀ tí wọ̀ bá ti wá mímọ̀ wọ́ rẹ̀ yìí ti ń jẹ́ òdodo ọ̀rọ̀ ẹni bá ti ládírẹ́sì lọ́wọ́ òní sọnù ẹni bá ti ládírẹ́sì ibi ti ń lọ lọ́wọ́ kò ní ṣe kíni òní lọ́wọ́ àlìjáná ṣe pàtàkì lọ́dọ̀ wa gbogbo àlàásì gbìyànjú láti wọ̀ ọ́ láàfin dárun mọ́jú láti wá kírun láàfin gbà Ramadan láàfin ṣiṣẹ́ rẹ̀ wàá ní dákọ́ wá jẹ́ pé àìmọ̀kan ní ọ̀wá sọ̀yàn dọ̀mọ̀ ná lẹ́yìn náà ká máa béèrè tí ọba yé wa lọ́dọ̀ àwọn afẹ́sẹ̀ wọn ni kò kéwù kò béèrè aládàáwò ni ọ òkè òtún béèrè ká máa béèrè lọ́wọ́ àfáà tábàlì pé wọ́n mọ̀ náà kò sí àfa kan tó mọ̀nà nílé ayé ń sìn tó jẹ́ àfa súnà lọ àfa ń súnà ọlọ́mọsà wọlé àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsà ṣàánú wa wọ́n jẹ́ sábà máa pa wáyé o àtàwọn àtàwọn ọmọ wa ọlọ́mọsà sí wa ní olódodo níparí ọ̀rọ̀ mi lẹ́yìn gbàtàbà tí wọ́n á mọ̀ tán alẹ́ àmàlù bíhì a ṣiṣẹ́ pẹ̀lú ń tààmù a máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ẹni kéwú tí wàá rí ọ̀dá ẹni tó kéwú tí ọ̀rẹ́ sínsìn ẹni tó kéwú tí ò rí pátíkà ṣe aláìmọ̀kan lòun náà rí jẹ́ pé oríire ìmọ̀ òun náà ní kéèyàn máa lò ó tó bá ti ń kéwú tó bá ti lò ó ó ti dágbèrò nìyẹn agbèrò náà máa ń pè èrò pé Ìbàdàn Ìbàdàn Èkó Èkó tí mọ́tò bá ti kún sí yọ wọlé jama òun ní wọlé yóò tó máa pe èrò mọ́tò mi ni lọ́dẹ̀ tilẹ̀kùn òun pèrò pé àwọn ẹmọ ọbọ̀ sáàlì jẹ́nà ọtí yé òun sì gbọ̀nà náà lọ kí láǹfààní kéwú kí láǹfààní alẹ́kọ̀ọ́ tó ń wá lọ́kùnrin lóbìnrin wa tí ìwà ò yí padà ẹ̀sìn ò yí padà bákan náà agídí inú pé bẹ́ẹ̀ mi ó sá mi ni kí wọ́n láǹfààní tó ń jòkó gbọ́ wá sí fún kó lóun waste time memory card ẹlòmí ti full débi pé oye kò sí lecture ọjọ́ sí ń bẹ̀ wọ́n kò practical òkú lílò lẹ́yìn ìgbà táwọn tí wọ́n ń lò tán ìgbà táwọn ń lò yẹn náà láṣẹ di onímọ̀ láṣẹ dáfà láṣẹ ìdólúgbàwó òdodo tọ́ba ti ń gbọ́ ti ń jáde ń wọlé ní etí kan ti ń jáde ní etí mi èèyàn òfò ní torí pé títí ó burú jáì ẹni tí ò gbọ́ rárá títí ó fúyẹ́ òun òkúkú mọ̀ àmọ́ wọ́n wá bí wọ́n pèsè wọ́n gbọ́n àbọ̀ òṣèkiri àbọ̀ ọgbọ́n kún wáyé tó tẹ̀lé ọlọ́run dẹ̀ ní jẹ́ nìkan kan yà ọmọ kún náà mọ azìbí ní hàtà náà bá àtàrọ̀ sólà ọlọ́run bá ní kò sí ìlú kan tá a parẹ́ àfi ká kọ́kọ́ sẹ́ndì àwọn messengers àwọn òjíṣẹ́ sọ́dọ̀ wọn tàbá sẹ́ndì àwọn òjíṣẹ́ sọ́dọ̀ wọn kí ọlọ́run fẹ́ ṣe ìtìbátú alhujja ìkọ́mọ̀tàlhujja ọlọ́run fẹ́ fi múlẹ̀ pẹ́tọ́ ẹ̀ ti gbọ́ ọlọ́run bá ní àní pàlú kankan rẹ àfi lẹ́yìn ìgbà tá a bá sẹ́ndì òjíṣẹ́ tó ti ṣe bá wà sàlàyé fún wọn tó wọn bá wà tẹ̀lé ọlọ́run sì wà pa wọn rẹ̀ bí wọ́n bá ti gbọ́ ó ti dọ̀ràn sí ọlọ́run nìyẹn ẹlòmíràn pé díẹ̀ díẹ̀ làwọn máa ṣe súnà nígbà ọlọ́mọ tó fẹ́ kú ẹlòmíràn ní díẹ̀ díẹ̀ làwọn máa ṣẹ̀sìn kí ló dí ọlọ́wọ́ láti má ṣe lójoojúmọ́ ló sì ń béèrè tí wọ́n náà fẹ́ lọ́dọ̀ ọlọ́run fún wọ́n náà asking Allah every day múlẹ̀ wá múlẹ̀ wá fún mílẹ̀ fún mílẹ̀ eléyìí májọ bàjẹ́ sàánù mi sàánù ìwọ́ ọ̀dẹ̀ rẹ́dì láti ti òbí rẹ̀ ìjàmbá nìyẹn èyàn ń sera ẹni lẹ́yìn náà ọ̀dá àwọ̀tú ilé yìí lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ á tún máa pe àwọn èèyàn sí kìí sàwọn ìmáàmù àtàwọn àfáàdì kan ni wọ́n máa ṣe wá sí gbogbo wa náà ìta bá mọ̀ èyí tá bá ti mọ̀ èyí tá bá mọ̀ ká má dá sí àmì èyí tá bá ti mọ̀ ká má lọ́wẹ̀ ó pè rẹ̀ ó pè àwọn ìyàwó ẹ̀ ó pè àwọn ọmọ ẹ̀ ó pè àwọn ọ̀rẹ́ fámìlì ẹ̀ tó wà ń bíṣẹ́ ọmọ ṣe dáwà ẹni yọ ọmọ wá sọ́dọ̀ rẹ̀ lókùngbà tí máa ń ṣiṣẹ́ lérí tó sọ fún bọ́bá jáde láyé kọmíṣánná ọmọ wá sínú sàárè rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà ni asọ́bọ̀ àwa ṣe sùúrù lérí àdáwà àbí lérí mímọ̀ tó bá pé àwọn èèyàn pé kíní ìdá ọ pọ́sibù kan gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì pọ́sibù kan má tètè gbọ́ ọgbọ́dọ̀ wá sọ ọmọ wa pè náà ni ọmọ pè sákèsí títí ìyàwó rẹ̀ ti ń ṣe tí ó dá onídákẹ́ mo ti sọ fún mo ti sọ fún lọ́wọ́ ó ṣe sùúrù ọmọ sọ náà àwọn ọmọ tí ò ti gbọ́ onídákẹ́ ọmọ pè wọn náà ó lè rìpíìtì ọ̀rọ̀ míì ní lẹ́mẹ̀ẹ́dógún láàrin oṣù kan kọmọ rìpíìtì yẹn sùúrù èyí ma ṣe sùúrù lórí tí bá ti ń gbọ́ wọ́n ma sọ̀rọ̀ lẹ́yìn wọ́n lè ní ẹwọ́ sòkòtò ẹwọ́ sòkòtò ẹ̀ oní àti dára wọ́n lè ní ẹwọ́ nùgbà rẹ̀ ẹwọ́ nùgbà rẹ̀ wọ́n lè máa náwọ́ sí ìyàwó rẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí dànkan borí ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ ẹlẹ́yìn ó di stranger ó di àjòjì láwùjọ anábìdẹ̀ ní ẹ̀lẹ̀ Islam gidi ṣe ó dìgbà tẹ́ bá di àjòjì láwùjọ ẹ̀yin lẹ́ẹ̀ma wá tún ní táwọn èèyàn bá bàjẹ́ lẹ́ẹ̀ma tún ṣe ayé ní kí àwọn obìnrin wọn máa ṣe rálẹ̀ àwọn àjòjì àwọn ọmọ bo ara ìyàwó wọn àwọn ìyàwó wọn mọ̀ bora ṣàpẹ opposite ti ayé ń yẹn ẹ gbogbo tí ẹ̀sìn bá ní ká tàbá wọlé ayé ń sìn àrífà opposite rẹ̀ láyé fẹ́ ká mọ̀ ẹ̀sìn ni ẹmọ́ mọ̀tí àwùjọ ní ọtí gan lọ́dájú ẹ̀sìn ni ẹmọ́ fagbó àwọn bọ́ìsì ní ah, igbó gan lọ́dájú ẹ̀sìn ni ẹmọ́ ah, gbogbo àwọn ilé tẹ́tẹ́ Islam sì gbégilé pé ẹ má ta tẹ́tẹ́ kò sí ẹni tí ó ta tẹ́tẹ́ tí ò ní padà sórí bú ẹ̀sìn ni a má gbowó èlé ẹwọ ayé àwọn yẹn ṣe dà látara owó èlé yọ bẹ̀rẹ̀ dáadáa àmọ́ kò ní parí dáadáa owó alájẹmọ́sù èyí sì sùúrù lérí àti di ẹ̀sìn mú nítọ́lọ́wọ́n bá sì kádàrá pé ọ́ jẹ̀lé ayé kò sẹ́nìkan tí ó di lọ́wọ́ tọ́lọ́wọ́n bá ní owó ní kò sẹ́nìkan tí ó di lọ́wọ́ ó ní nǹkan yẹn kó tó kù láì tọ́ba wá tara bọ́ ẹ̀ṣẹ̀ tọ́ gbá ẹ̀sìn jùnà tó gbá ẹ̀sìn nù wípé ẹ̀sìn ó di ọ lọ́wọ́ láti láti láti ga fẹ̀sìn lẹ́jọ́ ẹ̀sìn di ọ lọ́wọ́ láti àṣìf ó ní àṣìf kankan àbí tọ́lọ́mọ kọ́ mọ́ ọlọ́mọ sọ wà lórí ibò ọlọ́mọ sọ ìṣàánú wa ọlọ́mọ wa dó gbogbo táwọn ń bè lọ́wọ́ ọlọ́wọ́n bá lórí ọlọ́mọ sọ ìjọ tẹwa lọ́wọ́ tó bá tẹwa lọ́wọ́ mọ́jọ jẹ́ irinṣẹ́ tí ó fi gbẹ̀sán lọ́wọ́ wa gbogbo ìtọ́lọ́mọ ti ṣe fún wa tá a ti dì mú ọlọ́mọ gbà lọ́wọ́ wa àláfíà ara wa iman ẹ̀sìn ọmọlúwàbí tí ń bẹ lára wa ọlọ́mọdé ọba jẹ kó ti wà lórí rẹ kọlọmọsọ wà lórí ibù subhanaka allahumma wa bihamdika ashhadu an la wa rahmatullahi wa barakatuh